محمد نبينا نور ودينا الحمد لله الذي خلقنا لعبادته وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ìtì ọlọ́run àti ọlá ọlọ́run kó bá annabuwa muhammad sallallahu alaihi wasallam an jẹ́rin ipé ọlọ́run ọba wa allah oná lọba tí a sìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn wa a sì jẹ́rin pé annabuwa muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ọba ni ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ní tí a fi bá ní sọ̀rọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ tààrọ̀ yìí òun náà ni alwiridu aliyaumi likulli muslim alwiridu aliyaumi likulli muslim àwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú àdúà tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ tó sì gbọ́dọ̀ ha sérí ẹ̀ tó sì gbọ́dọ̀ wá bí yóò sì mọ̀ léyìí tó jẹ́ pé yóò ní bùkátà sí níjọ́ tó bá ti jí sílé ayé al-awradu kathiratun fi hadha ad-din àwọn àdúà pọ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa tí a àmà tá a sì máa ń fi ń bẹ lọ́n àmọ́ yìí tí a fẹ́ sọ lẹ́ni a fẹ́ pàkíyèsí wa nítorí pé ọmọ èèyàn a máa ń gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn àṣetáni a máa yí ẹ̀mí wa padà nígbà mí èèyàn ní gbàgbé kò sì ní ṣe bẹ́ẹ̀ sì ni ilé ayé tí a wà yìí nǹkan mẹ́ta náà láwa rán bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni àlàìbáadà bá ṣe sin ọlọ́run ọba wa bàbá ti jí ìrònú ẹ̀sìn ní ká máa rò lẹ́yìn náà báwo ni a ti fẹ́ rábáyọ nípa ọ̀rọ̀ jíjẹ múmu wa èyí ni ní ṣe pẹ̀lú personal life lẹ́yìn náà gbogbo wa ni ó dá wa lójú pé aburú wà nílé ayé ọlọ́wọ́n bá náà sí kọ̀nfàmù rẹ̀ wípé ilé ayé tẹ́ wà yìí aburú wà ń bẹ aburú yìí ọmọ èèyàn náà lọ fẹ́ ṣe ṣaitan ló sì wà nídìí ẹ̀ àtàwọn ọmọ ìyá ẹ̀ ibilis àtàwọn ṣayatin tí ìbá ti wá jí sílé ayé nǹkan mẹ́ta ló ní ó jẹ́ bùkátà àyàn tó ga jùlọ alákọ̀ọ́kọ́ kayfa ta'budu rabbaka báwo ló ṣe sin ọlọ́run ọba bó ṣe yẹ kó sìn lójúmọ́ nítorí pé bẹ́ẹ̀ mi ò bá ti bọ́ ẹ̀sìn rẹ̀ ò tí dópin a'udhu billahi minash shaitani rajim lọ́lọ́wọ́n bá aláàfin sọ fún wa pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́wọ́n bá ní ìdá omi èèyàn àtàlìjànú lásán bẹ́ẹ̀ bá jẹ́ kí mo dá wọn láti wá sin ẹ̀mí ọlọ́run ìwàláyé wa tá wà láyé yìí ní tá a wà fún pọ́pọ́sì ọlọ́run lérí wa tó fi dá wa òun náà ní ká jí ká sì máa sin ọlọ́run èyí tá a máa fi ọkàn ṣe tá ń pè ní gbàgbọ́ èyí tá a máa fi eríkèríkè ara ṣe tá ń pè ní irun àbí èyí tá a máa fi owó ṣe tá ń pè ní sàrà gbogbo àwọn ìjọsìn yìí dandan ni fún wa ká máa ṣe lójúmọ́ a máa wá ṣe lójoojúmọ́ nítorí pé ọlọ́run bá aláà ní tó fún nìyẹn ó ní wá àbùdè rabbaka hatta ya'tiyakal yaqin ọlọ́run bá ní máa sin ọlọ́run bá rẹ̀ títí tí ikú fi yọjú sí ọ tí kú bá ti yọjú sí yàn ìgbà náà ni ìtẹ̀yàn ń sinlé ayé yìí ti dópin nígbà yẹn ni ìrun kò sọ̀rọ̀ àyàn lérí rẹ mọ́ àmọ́ lópin ìgbà tí èèyàn bá ti kú dandan ni kéèyàn máa sin ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala. Bukata wa alákọ̀ọ́kọ́ nìyẹn ìbáadà bùkátà wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé báwo la ṣe rí oore gbà lọ́dọ̀ ọlọ́run lérí ìsẹ̀mí wa lérí ọjà wa lérí iṣẹ́ wa lérí títà wa lérí ìsẹ̀mí wa torí ìsẹ̀mí náà gbọ́dọ̀ lálàáfíà kò wá sẹ́nì kankan tá a lè so mọ́ àfọlọ́wọn ọba àlá ẹlẹ́ẹ̀kẹta òní bá ṣe jura wa sínú ìsọ́ tí ò sí sọ́mi lẹ́yìn rẹ̀ mọ́ bá a ṣe rọgbà kára wa pẹ̀lú sọ ọlọ́run léyìí tó jẹ́ pé kò sí tọ́lọ́wọ́n bá dá tó lè fara nìyàn mọ́ lẹ́yìn ìgbà tí ìyẹn bá ti fọlọ́wọ́n bá sọ́ra Ànábì sallallahu alaihi wasallam ó wà nínú àwọn àdúrà tánà bí màṣẹ Ànábì bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samaa ànábì ní máa ń ka dáadáa ìtumọ̀ ẹni pé pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tó jẹ́ pé kinní kan nínú tó wà lérí ilẹ̀ kò lè kó nira báyàn lópin ìgbà tí orúkọ yẹn máa ń bẹ tọrọ kiri káyàn torúkọ yẹn téèyàn pè yẹn téèyàn bá ti pè jáde lẹ́nu báyìí ọlọ́run ọba wà fi isnun hasinun isnun hasinun Hesunun hasinun ọlọ́run ó fi ìsọ́ yóò fi rọgbà káàyàn gbogbo ohun tọ́lọ́run bá dá kò ní láǹfààní àti dandan yìí ẹ̀kọ́ tẹ̀lé imán ẹ̀yọ́ miami àlèwúrídìí yẹ̀wùmí ètò afẹ́fẹ́ bá ní sọ̀rọ̀ òun náà ni wúrídìí jọjọjúmọ́ a máa gbọ́ wúrídìí àmọ́pọ̀lọpọ̀ àwọn súnfì ni wọ́n sábà máa ń sọ wúrídìí wúrídìí èdè lárúbáwá lásán ni àlùwírídù òun náà ni iṣẹ́ ìjọsìn téèyàn ń ṣe ní gbogbo ìgbà lójoojúmọ́ ló ń wà ládà lèyàn ń ṣe àlùwírídù yìí àlùyàwó míì yóò dára fẹ́ ní kọ̀ọ̀kan wa ká gbìyànjú láti lọ lè ṣàkíyèsí lérí àwọn bóòlà sí ń lo ọjọ́ ayé wa alákọ̀ọ́kọ́ nínú ìta àkọ́kọ́ ṣe tàbá ti jí al-istiqadu qabla al-fajri tàbá jí báyìí lérí ibùsùn wa bọ́yá jí oye kọ́tọ́ di pé wọ́n pèrún òun lọ dájú kéèyàn ó jí ká tó eléyìí a fi ń tara wá jí ẹni tí ma ń ṣe tẹ́lẹ̀ ó lè múra sí ẹni tó bá ti gbàgbéra ó lè tètè tají kọjọ́ tó lọ musulmi òdodo lọ́mọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam làbúdà an yahtamma bilwuridi al-yawmi ó gbọ́dọ̀ ṣàkólé kan lérí àwọn iṣẹ́ ìjọsìn ojúmọ́ ta ní bùkátà sí ká máa ṣe alákọ̀ọ́kọ́ náà ni pé ká jí ká tó kírun àsùbá òun ló jù tó bá rọrùn fún yàn kọ́dà ká bí ò ní máa bọ́ tí wá ń bọ́ yọ jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́yà tó rẹra àbátá gbàgbé àwọn akéèyàn kan dìsáìdì nígbà tó fẹ́ sùn lálẹ́ pé òun ò ní jí ká tó ká kọ́dà bàbá ti wá jí bẹ́ẹ̀ àkọ́kọ́ tá àkọ́kọ́ mú bẹnu wa ilayhi nushur ẹ̀díkàwé jama alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur àwátà bá mọ̀ kálẹ̀ wá bá ti mọ̀ ìtumẹ̀ òun náà ni pé mo dúpẹ́ fún ọlọ́run ọba mi ọpẹ́ fún ọlọ́run ọba mi Allah ọba tí ọkùn mi lọ́run lánàá tó tún jí mi láàárọ̀ àbí ọba tó pa mí lánàá torí oorun ikú kékeré ni ọba tó pa mí tó sì tún jí mi láàárọ̀ so ẹni tó kún ọ lọ́rùn òun náà ló jí ọ ẹni yẹn náà ló sì mójútó ọ ládìgbà tó ti sùn títí tó fi jí tábúrú kan fi ṣe ọ jalla jalalu títóbi ọlọ́wọ́n bá wa eléyìí làá bọ́bá ti wí o ti dúpẹ́ fọlọ́wọ́n bá pé ẹ̀mí rẹ̀ tún lé kan àbí òní ní bùkátà sí bẹ́ẹ̀ dè mọ́ láyé ẹ̀ igbó ọfẹsẹ bẹ́ẹ̀ di ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún forty years seventy years ìkọ́ṣe àwọn kiri yọ ẹni bá ń ṣe ọ̀dà kankan mọ̀ nílẹ̀ sìn wa nǹkan kan òye torí ẹ bá bí wọn pé kí ló dé tàbí ṣe bẹ́ẹ̀ di wọn nítorí pé ọlọ́run ní kẹ́mi àwọn lé kan ẹ̀hẹ́n kìí sọ ọdọọdún láwọn wá sí inú Islam kìí sì ṣe oṣooṣù kìí sọ lẹ́yìn ọdún mẹ́wàá mẹ́wàá lójoojúmọ́ tàbá ti ṣe kíni tàbá ti jí tọ́ba ti wí o ti dúpẹ́ fọlọ́run ọba lérí pé ọlọ́run tún ní kọ́ ọmọ sẹ̀mí lérí ilẹ̀ ẹja mú tiwa ẹja fi tàwọn kiri yóò lẹ̀ man tashabba bi qaumin fa huwa minhum àdébìlẹ̀ tí bá ń kọ́ṣẹ́ àwọn ọjọ́ kan òun náà ti ń wọn lọ ní máa sì pè ọ́ sí de òní lọ mẹ́gbọ́n jẹ wa oni jẹ abẹ́lẹ̀ nínú àwọn rẹ̀ gbogbo àwọn tásìkò tó kù lẹ́nu ẹ̀ àwọn yẹn ń gbọ́ ọwọ́ kàti filẹ̀ kọ́lá mọ́sá tí wọ́n lè filẹ̀ lẹ́yìn ìgbà tó ti dúpẹ́ fọlọ́wọ́n bá gbà tó jí tán àwọn máa ń tó kù lẹ́yìn tí ó kọ́mọ̀ jù òun náà ni kéèyàn wọlé gbọ̀nsẹ̀ kéèyàn wọ tọ́ílẹ̀tì sórí tó bá ti fẹ́ wọ bẹ́ẹ̀ wọ́n gbàgbé láti sọ pé Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'i ẹjẹ́ àwọn jama Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'i ìtumà òun náà ni pé Allahumma ìwọ ọlọ́wọ́ bá mi o inni a'udhu bika Allahumma ìwọ ọlọ́wọ́ bá mi inni a'udhu bika èmi ẹrú rẹ mọ̀ ń sádìọ́ min al-khubuthi wal-khaba'ith níbi aburú àwọn àlìjànú ọkùnrin tí wọ́n wà nílé ìgbọ̀nsẹ̀ àti aburú àwọn àlìjànú obìnrin tí wọ́n wà nílé ìgbọ̀nsẹ̀ ọlọ́run fi kan hàn nábì sallallahu alaihi wasallam tọ́lọ́run fi hàn wá ilé ìgbọ̀nsẹ̀ ilé àwọn àlìjànú ni tọ́ba ti fẹ́ wọ́ bẹ̀ àbí kọ́sádìí ọlọ́run tó fi jẹ́ pé ẹlòmíì wọ́n ra wọn náà ti ń bá káàkiri kátìkàtì ti ń bá káàkiri àdáwò tó bá ilé ìgbọ̀nsẹ̀ ló ti gbìn láì ma, lànàbì sí ń fowá là ìpé tó bá ti jí tó fẹ́ wọlé gbọ̀nsẹ̀ kọ sàdì ọlọ́run lẹ́yìn náà nínú súnà oníkéyìn ọrùn pákó ìdọ́dá jù ní pé ó ti lo búrọ̀ṣì tán kó tún rún pákó onígi kọ pa méjì papọ̀ lọ́dá jù tó bá alágbára méjèèjì tó kíyàn sárùn pákó kí òórùn ẹnu tẹ̀wọ̀n pé àṣẹ jíìn kóòrùn ẹnu lè kúò ọlọ́run bá ò fẹ́ kọ wá síwájú òun lẹ́ni tẹnu rẹ̀ rùn àwọn ẹ̀dá náà fẹ́ àwọn màláíkà náà fẹ́ aláàgbọ̀n fẹ́ lẹ́yìn gbàtọ́ wọn pápọ̀ tán ó ṣe òdú ó ṣe àlùwàlá lẹ́yìn àlùwàlá ní ní pé kọ wá gbẹ̀nu ọmọ wa méjì méjì méjì iye tọ́lọ̀ bá ní kó lè kí tọ́wá rí pé ń bọ̀ ó kù díẹ̀ tí wọ́n pẹ̀rùn ọ wà kẹráka wítìr ẹ̀yọ̀ kan kí wítìr mẹ́ta kí wítìr márùn àmọ́ wítìrì tó kéré jù ẹyọ kan ti wá kí wítìrì lálẹ́ nígbà tó kí ìṣá ìtàn tó ti kí wítìrì lálẹ́ ó ní bùkátà sí wítìrì mìíràn láka méjì méjì lọ́kàn máa kí lọ́wọ́ sálámà méjì méjì lọ́wọ́ sálámà láka mọ́kànlá òun ló dájú gẹ́gẹ́ bí sunna ojú sallam muhammad alayhi wa lẹ́yìn ìgbà tí ọba wá yìí tán ó nígbàgbé nígbà tó ń lọ́wọ́ láti pe ọlọ́run nígbà tí ó fẹ́rí kalẹ̀ torí gbígbà tó súnmọ́ ọlọ́run ọba jù gbà tó fẹ́rí kalẹ̀ ni ó béèrè orí ayé lọ́dọ̀ ọlọ́run ó sì béèrè orí ọ̀run ó sì lè pẹ́ nígbà tó pé náfìlà ni wọn nìkan náà ló sì ń da àyàn ó lè pẹ́ dìgbà tó bá wù ọ́ lérí fẹ́rí kalẹ̀ àbí lérí roko àbí lérí kìyà má gbàgbé láti ṣe dùá tó bá ṣe àtàhíyà tó lè láàtàn èyí tó sàwọn àdúrà tá a máa ṣe lẹ́yìn tàṣà òótù má gbàgbé láti ṣe dùwà kó tó sálámà sápò ọ̀tún àti sápò ọ̀sùn èyí máa ń tọrọ nǹkan kéèyàn tó sálámà ẹnìkan ń kírun lẹ́gbẹ̀ẹ́ anábì sàṣálá anábì ni tètè tọrọ ń tọ́ fẹ́ kó tó sálámà o gbígbàdúrà wà mẹ́ọ̀ gbogbo àwọn ààyè yìí la máa ń sàkólé kàn ọ̀rọ̀ yẹn ò mọ̀ wá rọrùn wọ́n wá rò pé àbíyàn lágbára míì náà déyẹn ń lò ní wọn ní mọ̀ pé kọ̀ságbára àti ìtẹ̀lé súnà òjísẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ẹni wá ń dìde lóru ọlọ́wọ́n bá aláà ọ̀n sọ náà al-Qur'an al-Karim ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim amman huwa qanitun ana al-layli sajida أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń dìde lóru tẹ́ẹ̀mà bá wọn lérí ìforíkalẹ̀ kó tó di pé wọ́n kásùbà ẹ̀rì tí wọ́n dùn ó fá títí lẹ́ni tí ń sin náfìlà fọ́lọ̀ ẹ̀rù ọ̀run ní ń bà wọn ẹ̀rù àlìkèyàmà ní ń bà wọn bí wọ́n ṣe ní wọn náà ọlọ́run kí ni àkọ́kọ́ dáa máa torí ẹ̀ dìde lóru torí áhẹ́rà lẹ́yìn náà wà tọrọ ayé náà àmọ́ áṣẹ́rà yẹn ni kọ́ ga lẹ́mí rẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ìdílé lóru wa nígbà tá a bá ń béèrè kankan nínú dúníyá ilé ayé là máa dìde púpọ̀ nígbà lọ́ba ti ṣe nǹkan yẹn à ní dìde mọ́ ìpìlẹ̀ ìdílé lóru òun náà ni kéèyàn máa fi wá àlìkìyàmà àlìjánà ọlọ́run láti máa fi súnmọ́ ọlọ́run kéèyàn ó sì máa ran kàánú ọlọ́run ọlọ́run wa ní àwọn tí wọ́n mọ̀ àtàwọn tí wọ́n mọ̀ síbákan náà ni wọ́n ìtumọ̀ ni pé àṣírí kan bẹ lóru ọlọ́run láwọn tí wọ́n mọ̀ àṣírí àtàwọn tí wọ́n mọ̀ ń wèsè bákan náà àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tí wọ́n jẹ́ wòlíì ọlọ́run àwọn wọ́n máa lo ń tá a sọ yìí wọ́n ò ní fi òru wọn lẹ̀ lásán láì dìde fún ọlọ́run ọba wa sọ́tù zumar ayalẹ̀ kẹsàn ọlọ́run ọba ní tajajafa junubuhum anil madaji' ọlọ́run láwọn ẹni rẹ̀ ẹ̀rí wọ́n mọ̀ wá pé ọlọ́run lẹ́ni tí ń bẹ̀rù ìyá ọlọ́run tí ń sì ran kan orí ọlọ́run wa mimma razaqnahum yunfiqun gbogbo ń tabá sì fún wọn tabá ti dọ̀sán wọn máa ná ń bẹ̀ fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun ọlọ́run ní ẹnì kankan ẹ̀mí kan ọ̀mọ tó òun fi pamọ́ fún wọn nínú nǹkan tí èèyàn máa ń rí tínú èèyàn ń dùn jaza'an bima kanu ya'malun ọlọ́run lẹ́sàn ẹ̀san bẹ fún wọn lérí iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ wo ni wọ́n ṣe jama lóru ìtumọ̀ ni pé wọ́n dìde lóru ẹ̀san wà lọ́dọ̀ ọlọ́ ọlọ́mọsà sí ọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa sọ́tò sọ́jídà aya system lẹ́yìn bàtà bá ti wá sálámà tán kí ló kù nínú àwọn àdúrà tó dáa jù òun náà ni al-istighfar al-istighfar bẹ́ẹ̀ yóò ṣe lo ọjọ́ ayé rẹ̀ as a muslim ní làásàlàyé yọ lẹ́yìn bàtà ti parí náfìlà tán kó tó di pé kú ẹran àárọ̀ nítorí dáa jù àdúrà òun náà ni astaghfirullah astaghfirullah ọlọ́wọ́n bá ní wabil ashari lásìkò sáàrì kó tó di pé wọ́n pè wọ́n àárọ̀ hum yastaghfirun gbogbo àwọn ẹni ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin ẹ bá wọn nínú òkùnkùn nínú yàrá wọn tí wọ́n máa sọ pé astagfirullah astagfirullah astagfirullah astagfirullah astagfirullah wa tubu ilayhi astagfirullah wa tubu ilayhi astagfirullah wa tubu ilayhi ọlọ́mọsá fàwọn náà sínú wa ọlọ́ agbára ọlọ́run ọba wa ọlọ́run ọba allah subhanahu wa ta'ala <clears throat> ó jẹ́ wa ipe ká máa wá àforíjì ọlọ́run ọba lóru nínú dáa tó máa ń ṣe lóru oní ẹni subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi ọlọ́run ọba ní wa minal layli fasabbih wa adibara sujud ọlọ́run ọba ní gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ máa kọ́ sí ànábì torí ànábì tó ti dìde lóru ẹ máa ń fa má púpọ̀ ní máa ń fọ ọlọ́wọ́n bá má tọ́lọ́wọ́n bá ṣe ní káànábí ọmọ ṣe ó ti di inú ẹ̀sìn káwa náà ọmọ ṣe ọ̀sẹ́bẹ̀ subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah alazim subhanallah bihamdi subhanallah alazim sẹ́ni gbogbo nǹkan sọ yìí nígbà tí yẹn ń dájọ́ ni èyí ọ̀lọ́ lè kó nǹkan rẹ̀ tó bá dijọ́ kìyàmù nínú àdúrà tá a máa ń ṣe lóru alhamdulillah alhamdulillah ọmọ adúpẹ́ fọlọ́hún ìpè ọlọ́run ọba Allah ó ṣe é lérí àwọn ìdẹ̀ra tó rí àtẹ̀yẹ́ tó rí lẹ́yìn náà asọ́látù alànàbì èyàn máa ṣe asọ́látù fanabi wa muhammad púpọ̀ rẹpẹtẹ especially lóru jimá especially lóru jimá abẹ́kẹ́ asọ́látù ọ̀pọ̀ lóru jimá nítorí pé anabi ni ẹ máa ṣe asọ́látù púpọ̀ lóru jimá àti ọjọ́ jimá asọ́látù tẹ̀ bá ti yẹ wà bá mi ẹni bá ti ṣe asọ́látù ẹyọ kan ọlọ́run bá ó sì èké mẹ́wàá fún asọ́látù yìí èyí tí ó ní ṣe pẹ̀lú súnà láàmà ṣe kì í ṣe sọ̀rọ̀ àtìlẹ̀ fàtí o àti jẹ́ ọ̀rọ̀ àtìlẹ̀ kàmáàlì àsọ̀láàtù tá nábì fílẹ̀ fún wa sọ̀láàtù ibrahimiya àbí allahumma salli wa sallim ala nabiyyina muhammad èyí tó bá rọrùn lọ́rùn nínú àwọn àsọ̀láàtù sunna èyí ó ṣe tí ó pọ̀ bẹ́ẹ̀ bá ṣe ṣe sí bẹ́ẹ̀ náà ni ọlọ́run ṣe fẹ́ràn yẹn lẹ́yìn náà la ilaha illallah afdalu zikiri la ilaha illallah anabi ni zikiri ina ti ọlọ́run ọba tó lọ́lájú ó ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha ní bùkátà sí tẹ̀sùbá ó ni bùkátà sí kíni jama tẹ̀sùbá afáàkánjó ni ó ní ẹ̀ẹ̀fà tẹ̀sùbá mọ́ àbí wọ́n ní kẹ́mọ́ fà tẹ̀sùbá mọ́ ẹ̀wà ń kaka ẹ̀wà ń kaka ìyà tí ó jẹ́ ń jẹ nǹkan mi lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́ta ni ya ń jẹ ní àwọn méjì ẹni tí ń tẹ̀lé súnà ni ya ń jẹ ní abẹ́ńjọ́ tẹ̀lé súnà ṣe tẹ̀síbà nàbì muhammad sàṣẹ́lá sí ọlọ́gọ́rùn kan ní àbọ̀lọ́gọ́rùn méjì àbẹ́lẹ́gbẹ̀rún káàfà àwọn wáṣọ bí ó bá wà nù àdísì ṣe tẹ̀síbà nàbì rẹ́ẹ̀dì nàbì blue àbí white àwọn kan máa ń ṣe àwọn máa ń ṣe lọ ìdípa rẹ̀ bá ká eléyìí lọ́wọ́ nínú sunna òjì sallam muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ miami èyí tó kù tí wọ́n bá ti pẹ̀rún o níyan náà míì máa illa rakaatai alfajir àfikọ́ jẹ́ raka méjì tá a máa ń yàn lẹ́yìn ìgbà tálẹ̀ fàjàrí bá yọ gbogbo náfìlà yókù stop ọdẹ ìgbà tó nù bá yọ àfi náfìlà ẹni tí ọwọ́ mọ́sálásí tayyatul masjid yóò kí raka méjì nítorí pé àdísì míì lọ́pàá láṣẹ wípé tọba tẹba ti wọ mọ́sálásí ẹ̀gbọ́dọ̀ jòkólẹ̀ tẹba lálùwàlá àfikẹ́ yan raka méjì raka méjì ẹni àfáà ti yan náfìlà lọ́ọ̀kan òní wọ́n yàn àwọn sẹ̀wọ̀n mọ́sálásí wọ́n pẹ̀lú halkọ̀ ọlọ́mọ àgbà lẹ́sìn fún ìyẹn ló lé yàn lẹ́yìn ìgbà tó ti kí rákàtà alfajiri lẹ́yìn ìgbà tí wọ́n ti pẹ̀rún kọ́dà àwọn sàábà mi ẹ̀rú máa ń bá àwọn débi pé nígbà tá nẹ́bi ní kámá yẹn náfìlà mi máa lẹ́yìn ìgbà tí wọ́n ti pẹ̀rún àfirákàtà alfajiri wọ́n wà àfirákàtà alfajiri wọn wọ́n fi sí lé tí wọ́n bá ti yàn lé tí wọ́n ti dé mọ́sálásí wọn jòkó àwọn kan náà àwọn sàábà àwọn wọ́n yan lákàtà alfajiri ńlé tí wọ́n dé mọ́sálásí wọ́n wà yan tayatul masjid nítorí pé àdíṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtọ́rọ̀ dájú ó dà níbi kéèyàn kí lákàtà alfajiri nílé kéèyàn ọdún ìbá ti wọ mọ́sálásí kó lákàtà tayatul masjid tọ́wọ́ ìjẹ́ pé òkè ńlé náà ni tọ́ba ti dé bí ó kí lákàtà alfajiri ní mọ́sálásí èyí náà àwọn tábà jẹ́ ọkùnrin àwọn tájọ́kùnrin tó kù lẹ́yìn ìgbà tí wọ́n ti pẹ̀rún tán òun ni ká múra ká sì jí àwọn ọmọ ọkùnrin ká gba mọ́sálásí lọ ilé ìní súnà òjì sálà Muhammad sallallahu alaihi wasallam àwọn obìnrin káwọn kiri nínú ilé ọlọ́lájú kan wá kí ní mọ́sálásí lọ àmọ́ tó wá láwọn fẹ́ tẹ̀lé wa lọ mọ́sálásí anábì ní ẹgbọ́dọ̀ dá wọn padà àmọ́ láàdá tinú ilé ọlọ́lájú ti mọ́sálásí lọ fáwọn èyí ni àwọn obìnrin àdáwò tí ó bá àwọn ọkùnrin táwọn fi máa kírun ilé ọlọ́mọdé àmọ́ ò ọlọ́gbára ọlọ́run bóyá ìnira bóyá ojú ń rọ̀ every Aha, àbẹ̀rù ń bá ọ bóyá ẹ̀rù tí ó di pé bóyá àwọn olè àbáwọn amúrọ̀bà wọn wà ládùúgbò ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ ló sì gbà lọ́mọ́síláṣí ọlẹ̀ kírun nulẹ̀ àbọ̀rẹ̀ ọlá rẹ̀ tọ́lágbà ọlẹ̀ kírun nulẹ̀ àmọ́ láì ṣe gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ mọ́sálásí lọkùnrin tí ń kírun torí ọkùnrin láti kọ́ mọ́sálásí gbogbo umu tí máa ń wo ọkọ rẹ̀ ẹ̀ràn tí ń kírun lé kọ̀fẹ́ràn rẹ̀ ọmọ jí lásìkò ó sì máa try láti ran létí kán lè kírun ní mọ́sálásí pẹ̀lú àwọn ọmọ ọkùnrin tá a bá bí ọlọ́mọsá dá àwọn ọmọ wa sí tábà ti lọ mọ́sálásí a máa ṣàdúrà ọlọ́mọ jẹ́lẹ̀ fi qalbi nura ọ̀fi basari nura ọ̀fi lisani nura yemini nura ọ̀fi yasari nura gbogbo àdúrà yìí wà nínú sítádẹ̀ ẹ̀dí kalọ̀ lè ha à ń tọrọ ìmálẹ̀ ọlọ́run rahmatik Allahumma ẹjáwì jama iftah li abwaba rahmatika ẹsẹ̀ ọ̀tún ló sì gbé wọn mọ́sálásí ọ̀ Allahumma iftah li abwaba rahmatika kalọ̀ lè mà bàtà fẹ́ wọ tọ́lẹ̀tì ẹsẹ̀ òlà ń gbé wọ tọ́lẹ̀tì lẹ́ẹ̀kan ẹsẹ̀ òsì mọ́jọ́ dàrú mọ́ ẹsẹ̀ òsì lọ́gbé wọ tọ́lẹ̀tì tọ́ba fẹ́ wọ mọ́sálásí ẹsẹ̀ ọ̀tún ló gbé wọ mọ́sálásí min fadlik allahumma ajawi jama inni as'aluka min fadlik allahumma inni as'aluka min fadlik wọ́lọ́n ọba mo béèrè ọ̀lànlánlá lọ́dọ̀ wọ́lọ́ ọ̀lànlánlá lọ́dọ̀ wọ́lọ́n ọba àtikáàrù àsọ̀bá tọ́bá ti wá kírun jama tán ó fara balẹ̀ lérí irun tí wọ́n bá sì ti ń kírun lọ́wọ́ òní máa sáré wọ sáfún ọmọ bọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ anábìlẹ̀ ìtọ́ba bá kó kí èyí tó bá sì bọ́ kọ́ sá padà lẹ́yìn rún aláìmọ̀kan ní máa sáré wọ sáfún kìtìpọ́ fẹ́ràn ọlọ́run kìtìpọ́ ní man olódo ni ẹni máa sáré wọ sáfún torí pé ọfẹ́ bá jàmá tẹ̀wọ̀n láàmú pé ah ọfẹ́ bá jàmá torí pé ó ní man ìròyìn man kọ́ o aláìmọ̀kan ni o bọ́ bá ṣubú yóò tún gbẹ̀sẹ̀ àyíṣáré bisakina pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí tẹ́ bá bá ẹ bá wọn kí èyí tó bá sì bọ́ fún yín ẹ̀sán padà kìdìpọ̀ ọwọ́ adé sọ́fún lọ́mọ wa mí ẹlẹ́ẹ̀lẹ́ sọ́hánà bẹ̀rẹ̀ lásì sọ́hánà bẹ̀rẹ̀ lásì sọ́hánà bẹ̀rẹ̀ lásì ẹ̀ àwọn tí ah, ignorance àìmọ̀kan tó gbóná tó nípa a ń tàn àáfà lọ́wọ́ lẹ́yìn mọ́sáàsí lẹ́yìn ní pé ẹ má sì ń tẹ̀sí ẹ má kọ̀dá ọwọ́ ajẹ́ kẹ́mẹ̀rẹ̀ wà lérí hàn torí kẹ́mẹ̀rẹ̀ wà lérí hàn òun gangan ọ̀run bí abáyé lẹ́sìn kí ni ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀mí wò sí lérí hàn bẹ́ẹ̀ mẹ̀rẹ̀ bá ti wà lérí hàn sí bẹ́ẹ̀ ni ládàánú rẹ̀ ó sì pọ̀ sí kí ló wá dé dọ́là ẹ̀dá ọlọ́nu gbogbo èyí tó ń rò léyìí tó ti dáa máa dúpẹ́ èyí tó ṣe sùúrù kọ́ ọmọ bẹ́ẹ̀ mọ́ wàá dín kankan nínú méjèèjì mọ́jẹ́ ọmọ gbàgbéra lérí sọ́lá torí sọ́lá òun náà ni ìjọsìn ta torí ẹ̀wà sílẹ̀ ayé lẹ́yìn gbàgbọ́ lẹ́yìn gbàtà bá ti wá ṣe sọ́lá tán ní tó kù jàmá àwa tá a wà ń lé lóbìnrin àbáwa tá a wà ní mọ́sálásí ní tó kù ní kàkà àsìkárù tá a máa ń kà lẹ́yìn sọ́lá astaghfirullah astaghfirullah mẹ́ta aláwọ̀ máa ń tẹ̀ sọ́lá àwọn mẹ́kà sọ́lá àwọn tàbí aláwọ̀láàmà ní alìmá àtẹ́ta alọ́lẹ̀ ha nífà ọ̀pọ̀lọpọ̀ ọmọ o ẹlòmíì kan jẹnu ni o ẹlòmíì kan kàkà lásán ni oyè kò mí kankan tọ́ba ti mọ bó àwọn àsìkáàrù wí tán lẹ́yìn náà lọ́sẹ̀ wá jòkólẹ̀ láti bẹ ọlọ́run kó o jòkó bẹ lọ́wọ́n ọba yìí kó o jòkó máa kí ọlọ́run ọba yìí dandan ni fún ọ lójúmọ́ kó o ṣe ọlọ́run ọba aláǹsọ̀ ní Qur'an kọbúlá tó ló ìṣẹ́mùsì wà kọbúlá lẹ́gọ̀rọ̀ọ̀bẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ máa ṣe subhanallah ẹ máa fọ ọlọ́wọ́n bá mọ́ ẹ máa yin ọlọ́run kóòrùn ó tó yọ kóòrùn ó tó yọ àsìkò ní jama lẹ́yìn àṣùbá ní jama ọkọ̀bẹ̀rẹ̀ gbòrò ẹ sì máa jòkó kẹ́ẹ̀ máa yin ọlọ́run kẹ́ẹ̀ máa kí ọlọ́run kóòrùn tó wọ̀ eléyìí rí fáàtì lẹ́yìn kíni lẹ́yìn gbéṣẹ́ tọ́lọ́ ń gbélé wa lọ́wọ́ ọkọ̀ rẹpẹtẹ inú ayé mi ọlọ́wọ́n bá ní fasubhanallahi hina tumsuna wa hina tusbihun ọlọ́wọ́n bá ní tútóbi ọlọ́wọ́n bá yín ọba tẹ́ ẹ̀ máa ń gbé tóbi nírọ̀lẹ́ kóòrùn tó wọ̀ àti láàárọ̀ tẹ̀wákà ṣùbàtù ìyẹn ló fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam àbájẹ́ kírun tá ànábì ojú kọlẹ̀ masjid yóò wá ka Allahu la ilaha illa huwa al yóò ka kul huwallahu ahad kúlọ̀ ọ̀rùn bàbá falak kúlọ̀ ọ̀rùn bàbá nas yawa ni asibahana wa asibaha limuliku lillah walhamdulillah la ilaha allahu akbar ajílẹ̀ ni asibahana ajílẹ̀ ni wa asibaha limuliku lillah gbogbo ọlá tó wà nílé ayé pátá sáwọn èèyàn ń lé káàkiri ọwọ́ ọlọ́run ló wà lára kò sí lọ́wọ́ nǹkan mi wọn ọlọ́run إني أفاوى الشيخ سعيد القهتاني شفاه الله شفاء عاجلا نما في قوة na يجوشينو سيتادل اسم مسلم بابانا هو اللي عاري باي واني كانسا دولو باي abẹ́lọ́ nínú wà fún lálàáfíà ṣẹ́ni pé ni pé kò sẹ́ni bí yóò ṣe jẹ́ ni fi ànábì máa ń kàǹkà báyìí ní máa ń kàǹkà báyìí ní máa ń kàǹkà báyìí láàárọ̀ ní máa ń kàǹkà báyìí rọ̀lẹ́ àwọn kà sáájọ wọ́n ti sọ di tẹ́ra fún ló ti jẹ́ pé ilé tí ọba sí ni mùsùlùmí ń bẹ ilé yẹn ewu ń rọ kiri káì yóò sì padà wọ bẹ̀ nítorí gbogbo gbogbo táwọn ànábì máa ń ṣe láàárọ̀ tó ti kásùbà tán ni wọ́n kó síbẹ̀ àwọn tábà ní kálẹ̀ ní àwọn tábà sì ti sọ́nù kálẹ̀ rà mí àwọn tábà sì ní ilé tá a kà á kálọ̀ lè gbọ́n eruku rẹ̀ nù kálẹ̀ ṣe kíni kálẹ̀ bẹ̀rẹ̀ sí máa kà á kọ́lọ̀ ọwọ́ aka azkaru sọ̀rọ̀ yìí ọkà láti aláwọ̀ láìlá ìláwà ọkà débi aláwọ̀ masọ́lẹ̀ wasallam ala nabiyina muhammad bẹ̀rẹ̀ ọkà dé ẹgẹ́ bá ṣe máa ń ka ẹ̀ ẹlòmí ti ha nínú wa ẹni tí ọba ha máa gbé dání káàkiri ìwé àdúrà rẹ̀ máa gbé dání ẹni tí ń náà gbóògùn dání bó ṣe jẹ́ pé orí ibúlò wọn padà sí kíni ni wọ́n padà sí ìwọ́tọ̀ wá gbé àdúrà gidi lọ́wọ́ ọwọ́ lọ gbàgbé ẹ̀ sílé ọ̀wáríkà àlìjànú gan fẹ́ pọ̀ gbàgbé ẹ̀

lẹ́gbẹ̀ẹ́ ọdẹ́kùn tó bá jáde láyé ọlọ́ lè bá lẹ́kùnrẹ́rẹ́ lọ́dọ̀ ọlọ́run bá wa mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ṣe pàtàkì fún wa yéṣù ni muslim wọ́n pè ní citadel wọ́n pè ní fortress kálọ̀ lè gẹ́tẹ̀ àwọn tàbádẹ̀ lè download ẹ̀ lérí net oyé tàbádẹ̀ yéṣù ni muslim ọmọ agbé jáde wọ́n download ẹ̀ yóò wà lérí fóònù rẹ̀ sọmọ pé fóònù rẹ̀ náà ní bèjì rẹ̀ tẹ́lẹ̀ kò sígbà tó yí tó ní pé fóònù mi wà nígbà bí fóònù ṣe wà pẹ̀lú ọ̀gá náà wọn sálàbù sọ́ọ̀lẹ̀ náà wọn ẹni eré wọ́n ní bí fóònù ṣe wà pẹ̀lú wa lẹ́yìn táà lè yà á lẹ́yìn gbà kankan wọ́n ní bí kùránì ṣe wà pẹ̀lú àwọn ẹni ìṣáájú nì sẹ́nìkan bẹ́ẹ̀ níwájú òsì fóònù lápò ẹ̀ kò sí àbí tí wọ́n ṣáàjẹ́ ìgbélé kù bí ṣe ṣe ń bọ́ alẹ́kọ̀ọ́ náà tó ń yọjú wo bẹ́ẹ̀ pé sọ́sì wà mẹ́ tó ló ti so mọ́ láì àwọn ìyẹn wọ́n sàkólé kan Qur'an débi pé Qur'an náà ni oore tọ́lọ̀mọ́ sí fún ìyànlẹ́ ayé kéèyàn ní àkólé kan pẹ̀lú Qur'an ní kẹrì tábàtí wá kàṣí káàrù yìí tán lẹ́yìn náà àwọn àdúrà tó bá tún lè ṣe a máa wá lọ bí iṣẹ́ a máa lọ bó jama a máa iṣẹ́ ká tó iṣẹ́ a jẹun àbá ní jẹun àwọn àbá ní déyìn bá ti ṣe àṣìkáàrù yìí tán tó dáa jù tọ́lọ̀ Qur'an kọ̀ọ̀kan ìbá jẹ́ júsù kan gbìyànjú kọka ìbá jẹ́ ìdajì ewé gbìyànjú kọka ọ̀kan náà àwọn sálàf ó ní tàbá ma ọtí tó bí alukur'an ni pẹ̀lú kíkà rẹ̀ lójoojúmọ́ ó ní wàllá kò sí bá sì kò ṣe lè wù kọ́ há fún yàn tó téèyàn gbọ́dọ̀ má ka àyà kan kó tó jáde mọ́sálásí ó ṣe wá ó ṣe wá lágbára wà rí ojútùú wẹ̀ mọ́ ọkàn mú quran bisimilahi rahman rahim tọ́ha salamu alaykum wa rahmatulahi wa barakatuh ó sì máa lọ bí iṣẹ́ tọ́ha ó ti tó tọ́hán ti tó kọ́kàn sí alhamdulillah alladhi anzala ala abdihi alkitaba wa lam yaj'al lahu iwaja tó masalamu salamu alaikum jama ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀n lọ bíṣẹ́ èyàn ojú máa rí dáa máa ń pín ọlọ́run jẹ́ ajíire o oye kò sífẹ́ ní tí ọ̀ka kọ̀ọ̀rán lójúmọ́ tóró náà nìwé ọlọ́run tó wà lérí ilẹ̀ tí ò sí tó tó lérí ilẹ̀ ọlọ́run alukurani ju anabi wa muhammad lọ sallallahu alaihi wasallam alukurani ṣe kíni ó ju anabi lọ anabi sì ju gbogbo dọ́lọ̀ dálọ̀ àmì pé kurani kìí ṣẹ̀dá alukurani sífàtò mi sífàtì là nínú ìròyìn ọlọ́ni nígbà anabi náà máa ń bẹ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ a'udhu bi kalimati llahi taama ní wá sọ pẹ̀lú kurani kalimati taama àwọn kẹlìmà tó ti pé síbẹ̀ min sharri ma khalaqa níbi aburú dọ́lọ̀ anabi gan máa ń fi ń bẹ ọlọ́run níta anabi fi ń bẹ ọlọ́run sójú anabi lọ alukurani yẹ àmọ́ pàtàkì ẹ ẹlòmíì nínú ramadan tọ́lọ ló ti sí kwan gbẹ kọ̀dà bẹ́ẹ̀ lẹ́yìn gbàtà bá ti ka ti ọ̀rọ̀ wa lọ́rùn tán ọ̀tọ̀rọ̀ àdúrà tó bá fẹ́ tíbi iṣẹ́ rẹ̀ bá sì jìnnà ọ̀hún máa kà á lọ lórí ọ̀kadà ni o nítorí tó bá ilé pẹ́ tí wọ́n bá yọ ọ́nṣẹ́ má pé ìmáàmù lórí kò jòkó sí inú mọ́ṣáláṣí ọ̀ máa kà á lọ máa jẹnu lọ náà ní wẹ́rẹ́wẹ́rẹ́ bọ́wọ́ ọ̀nà mọ́tò ọmọ ọmọ ọmọ òwe kankan abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá ìṣàánú wa ká tó jáde á jẹun oúnjẹ tá a fẹ́ jẹ wọ́n ní ká ní bísímìlá làwa fẹ́ jẹun kí láàrú jama bísímìlá bó ṣe kéré tó yẹn lọ́pọ̀lọpọ̀ gbà àmọ́gbàgbé tàbá jẹun tí a bá wá ń ti jẹun tá a padà wá rántí pé àmọ́ sí bísímìlá ìdí ṣẹ̀dá ní káwé ni pé bísímìlá yìí fi awwalihi wa akhirihi ẹjá ìjàmbá bísímìlá fi awwalihi wa akhirihi àbí bisimilahi awwalahu wa akhirahu bisimilah awwalahu wa akhirahu èyí tó bá rọrùn lọ́rùn bẹ́ẹ̀ tó bá ti wí gbogbo àwọn oúnjẹ tó ti jẹ síwájú tó jẹ́ pẹ̀lú sọ ọlọ́run ọlọ́run ọba ó ti bọ̀ protẹ́tì aburú tó wà ń bẹ̀ fún ọba jẹun tán kí n lásọ jẹma ẹjẹ ni alhamdulillah alladhi at'amani hadha wa rasaqanihi min ghairi haulin minni wala quwwa gbogbo ẹwà ní citadel lẹ́wọ̀n mọ́jà ayà rẹ̀ ọjà ọ̀ ẹ̀lẹ́ wà ní citadel ọwà ń bẹ̀ àkàní ìtumọ̀ ẹni pé ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó fún mi jẹ tó sì wá sí àrísì kìí jẹ mú rọrùn fún mi láyé ṣe kí mo lágbára kan tí mo lè fi fúnra mi jẹ tí n sì ní ète kan tí mo lè lò tí n fèrè oúnjẹ jẹ wọláyìí tọ́lọ́run ọba ọba fún olóúnjẹ jẹ ò lè rí jẹ gbogbo tá à ń jẹ yẹn oye bọ́lọ̀ bá fẹ́ kó le fún yà yóò le láti rí nígbà míì ó tún rí láti jẹ yóò tún le nígbà míì ó jẹ láti yà yóò tún wá le gbogbo arísìkì tọ́lọ̀ ń sìn yẹn èyí gbọ́dọ̀ dúpẹ́ tí ìmá ti jẹun tán gbàrà eléyìí la máa ń wí tábà ti jẹun tán yóò máa pé àárín ti ọlọ́run àbíjọ́ kan bẹ́ẹ̀ ní ìrìn jẹun jẹ mọ́ pẹ́lú àbọ̀ gbàwẹ̀ ọ̀sán sínú Eh, gbogbo àwọn tá à ń sọ yàlẹ̀ wíìdì yẹ̀wò míì àwọn wíìdì dojoojúmọ́ tá a máa ṣe kí tá a máa ṣe ṣe rí wíìdì Tìjàníyà àwọn kàdéyé àti wọ́n sọ yẹn àwọn ń sẹ̀sìn ni o wíìdì làwọn náà ń pè èdè sí ni wíìdì ìdí yẹn ṣe dojoojúmọ́ nínú àdúrà ni wọ́n pè ní wíìdì wíìdì tá a bá fi Yorùbá pè ní wọ́n máa ní wíìdì eh, torí tá a bá ní wọn ọ̀tá eh, èmi náà fẹ́ ṣe wíìdì kọ́mọ́dù pọ̀ o wíìdì iṣẹ́ ìjọsìn tẹ́yàn ń ṣe ní gbogbo gbà continuously ni wọ́n ń pè bẹ́ẹ̀ tọ́ba ti wá jẹun tán ètò kù ní kọ́ máa lọ bí iṣẹ́ kó lè bá rí mi jẹ nítorí ibi iṣẹ́ ló ti mọ́ wálé tó fi jẹ mí kí láwọ̀ awí tá a bá ti fẹ́ jáde torí ibo ṣe ń jáde ọ̀ ń jáde ọ̀fẹ́ jáde sínú ayé ọ̀fẹ́ jáde sọ́dọ̀ àwọn kà kí ni mo pè é jẹba ìkà àfẹ́ ajẹmọ́fẹ́ àti kíni mọ́fẹ́ ayó ọ̀daràn àwọn olórí ibú pọ̀ láyé dé lórí rẹ lọ kọ̀ wá síbi tó ti ní pàdé wọn nínú mọ́tò ni ó ti kọ́ pàdé wọn eréṣiríṣi ọ̀kan pàdé ọmọ ìyàwó kan lónìí ó ní ọyá ó sì wọlé bá nínú mọ́tò ó ní sún tọ̀wọ́n lọ́wọ́n ti sún díẹ̀ sí ti ọba gbé jáde ó ní ẹ̀ torí irú yín ní sẹ́ńgbẹ́ káàkiri ọbẹ̀ náà lógun ni ẹ̀dá òun wẹ́n tí ó ṣe níkà bẹ́ẹ̀ náà làwọn tí ó gbé àgbàlagbà tí wọ́n kọ́ ya iṣẹ́ ń bẹ́ ń bí tí wọ́n kọ́ owó ètò pé kò pè é tọ́wọ́ ti pè é tọ́wọ́ ni máa bọ̀ ní kọ́mpìn àwọn ọbẹ̀ báyìí wọ́n tilẹ̀kùn mọ́ wọ́n tilẹ̀kùn mọ́ yẹn máa yìí máa wọ́n sì lọ lè sàpáta rẹ̀ wọ́n yọ apá àtẹ ẹsẹ̀ wọ́n tó wọn tó padà wálé iṣẹ́ náà ní sin wákàtí kọ́lọ́mọ́jà sẹ́rìn àwọn olójúbú ọlẹ́ àfàjò òun òṣìṣẹ́ yọ̀wọ̀ wá Eh, àwọn olóògùn lọ́kùnrin lóbìnrin ilé ayé aburú bẹ̀m̀bẹ̀ anábìwájú wa ti fẹ́ jáde ẹwà sábì ọlọ́run kẹni bisimilá tawakkalitu ala Allah wàlá haula wàlá quwwata illa billah bisimilá tawakkalitu ala Allah wàlá haula wàlá quwwata illa billah nǹkan mẹ́ta péré náà ní bisimilá ẹlẹ́ẹ̀kejì tawakkaltu ala Allah ẹlẹ́ẹ̀kẹta wala hawla wala quwwata illa billah ìtumọ̀ ẹni pé pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba mo ti fẹ́ jáde mo fẹ́ jáde sínú ayé pẹ̀lú orúkọ ọlọ́wọ́n mo wá gbára lé ọlọ́wọ́n ọba náà kò wá sí tí ó yí padà lẹ́nu kò sí agbára tí ó yí padà àfi pẹ̀lú àṣẹ ọlọ́wọ́n ọba wa ànábìnrin tẹ́ bá ti wí bẹ́ẹ̀ àwọn èṣù gan ni wọ́n máa sọ fáwọn ọmọ ìyá wọn pé eléyìí ti ń lọ yẹ òkìta wọ́n òdìta wọ́n kò fìta wọ́n ti sọ eléyìí o ẹ má kọlu o kẹ má jóná o eléyìí ti ń lọ yẹ o ti wúlò kankan jáde ń sin o. jama gbogbo àwọn àdúrà kéékèèké yìí ọ wá àyè tó fi màá nífà ọ wá àyè tó fi ha bàbá mà pé o làákàyọ̀ bá tó gan ọkọ sínú pépà ọmọ amú jáde yorùbá tó fi mú jáde lọ́sùn kan yóò dúró wallahi suma billahi la ilaha illa illa huwa ilé ayé tá wà yìí Allah ní kúlẹ̀ a'udhu bi rabbil falaq min sharri ma khalaqa ìrí ànábì ma máa jẹnu má jẹnu má dákẹ́ sọ pé ìmọ̀ ń wà sọ pẹ̀lú ọlọ́run ọba ọba tó lásùbà níbi aburú tó dá ọlọ́run ní ká ànábì ọmọ dákẹ́ kọ́ pẹ̀lú ọlọ́ọ̀rẹ́ ọ̀bọ̀ọ̀rẹ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run aburú kan sì ní ṣe ọtọ́ fi dé bó ṣe wá jáde ńlé ayédàkó ogun ọ̀kadà rẹ àbí kẹ̀kẹ́ náà fẹ́ àbí kó ogun mọ́tò èrò sórí gbogbo ntọ́ ọbẹ̀ gùn yẹn ipá rẹ̀ ọ̀ka wọn ọlọ́run kan rọ̀ wọ́n ni ìbàjẹ́ sín ìbàjẹ́ nǹkan tí ò lè sọ̀rọ̀ anabi sàlám tó bá ti wà lérí nǹkan gùn táwọn bá ti fẹ́ jáde anabi ní subhana lẹ́sìn sàkọ́rọ̀ lánàá hádà wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun ẹjáwé jama subhana allazi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinina wa inna ila rabbina lamunqalibun ó sì máa nì ọlọ́run wọ́n sọ́ọ̀yàn tí yóò fi bọ́ọ̀lẹ̀ lérí nǹkan náà títóbi ọlọ́run ọba ọba tó sẹ́ńtà gùn yìí tó sẹ́ẹ̀rọ̀ fún wa àlágbára tó bá yarí dáwọ́ <laughs> tí ẹ̀sìn bá tọ́ọ̀nù tó lọ́wọ́ lọ́mọ́ èmi ọmọ tó mẹ́sẹ̀ àfikọ́ làwọn mẹ́lẹ̀ kájọ wá bọ́ ọ̀kadà tí ò lè sọ̀rọ̀ ẹ̀sìn ti ń gbọ́rọ̀ ó lè ṣe tó fẹ́ fún ọ kájọ wá gbé tí ò lè sọ̀rọ̀ tí wáyà ọ̀sọ̀ fún ọ pé sọ fún ọ nígbà tó wọ́n jà bírèkì àbí bírèkì bá sọ fún ọ pé òun fẹ́ jálè á <laughs> gbogbo gùn yẹn ma ti wá wí lẹ́yìn kan gùn wọn ò sí ẹ̀lábùjẹ kọ̀ lábùlà kan tí wọ́n bá ti bọ́lẹ̀ bọ́lẹ̀ ọlọ́mọdé àṣẹni o tí wọ́n bá ti kà á ọlọ́wọ́n protect yàn tí wọ́n fi bọ́lẹ̀ lérí nǹkan gùn náà tó àwọn tá a fẹ́ wọjà a fẹ́ wọ́bó a fẹ́ wọjà sọ pé ọjà náà láti mú un tí a jẹ wálé bẹ́ẹ̀ bá ti di ọjà anabi sallallahu alaihi wasallam anabi ní ká má gbàgbé láti máa sọ pé la ilaha illallah ẹja ìjàmbá wahdahu la sharika lahu له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير kọsọba tá a sin tọ́lẹ́tọ̀ sísìn lẹ́yìn ọlọ́run kò nígbà kejì òun ló ní gbogbo ọlá tó wà láyé òun nìkan ló sì lọ́pẹ́ òun ló yẹ ká máa dúpẹ́ fún òun ní iye èèyàn ní pààyàn ọba yìí lọ́ba àlàyé tí ò ní kún tiẹ̀ ọwọ́ rẹ̀ ní gbogbo rẹ̀ níwà gbogbo rẹ̀ dáwà ọwọ́ rẹ̀ lọ́wà ó sì lágbára láti ṣe fún wa ànábì tí ìbá wí bẹ́ẹ̀ ọlọ́run dáàbò bòyàn lọ́jà téèyàn fi darí dé wọ́n tún wá fún yàn ní ládàá one million alif alif asada one thousand lọ́nà one thousand àbí sí one million yẹn one thousand lọ́nà one thousand alif alif kataballahu lahu eh, alif alif asada la ilaha illallah ẹgbẹ̀rún kò tí ì sí mílíọ̀n gbà yẹn bàtà nábì ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ládá wọ́n kọ́lẹ̀ fún yàn tí ẹ bá ti wí kẹ́lìmà gbólóhùn yẹn lẹ́yìn náà wọ́n wá parẹ́ fún yàn wa mahallahu anihu alifa alifi sayyi'a wọ́n pa mistake ẹ̀sẹ̀ kéékèèké one million wọ́n parẹ́ nínú fáìlì yẹn lẹ́yìn náà wọ́n rúfẹ́ àlẹ́hu alifu alifi daraja wọ́n wá fún yàn ní ìgbéga ipò lọ́dọ̀ ọlọ́run èyàn súnmọ́ lọ́wọ́ ọba daraja daraja àgbéga reward wọ́n fún yàn ní kíni wọ́n fún yàn ní ìpele one million lójú jẹ́ pé àwọn sọ́lọ́fẹ̀ sọ́ọ̀lẹ̀ wọ́n dìdí máa ń fa ara wọn ipe ọmọ ìyá dákùnjẹ́ adọ́jà kálẹ̀ rayọ̀ kálẹ̀ sekini kálẹ̀ rayọ̀ àfa ọjà adọ́jà kálẹ̀ ọlẹ́ra bàtà bàtà tí wọ́n fẹ́ ra ń bẹ́ ń tò sí ń bòmí o ọjà ni wọ́n ti lọ sórí kálẹ̀ bá sekini kálẹ̀ bá gbọ́ládà àdéhìí wọ́n á mọ ọjọ́ tó ti wọjà tó ti lóṣù àdéhìí tó ti lùsà àwọn rẹ̀ ẹni mẹ́rin fẹ́ wọjà yóò ní àwọ́sọ̀ bí láàmì náà ṣẹ̀tàrà ní tí wọ́n ní kò wí kan tí wọ́n ní kò wí kan tí wọ́n ní kò wí ní kò sí ni kò wí lẹ́yìn náà ogun ní mọ́ ọlọ́jà gbogbo àwọn ní ọjà pátá ní kálukú ń fi àṣírí ibú wọ́n fi ń tajà ọlọ́mọjà alàlàkúra ó tẹ́ra pákẹ́ẹ̀tì ìsáná méjì náà ní lásìkò wọ́n tó lọ́jà lọ́wọ́ tó ra ọ̀dọ́sìn mẹ́jọ mẹ́yàn bá sí ìyàwó gan sẹ́yìn ilé lóòótọ́ eléwé dún sóògùn aláta ń sóògùn la ilaha illallah ọlọ́mọdé àṣírìn kò sí táwọn yá ń tàn sí kó tó wọ́n fògùn tàmá ó ti jẹ́ pé kọ́lọ̀wọ́ láàánú rẹ̀ kọ́mọ́sẹ̀ sọ wà tọ́ èyí wọ́n fẹ́ travel nígbà míì ìjáde ẹlòmíì yóò jáde kó láàrin ìlú ń travel lọ ni nígbà níbi ní ká máa wí Allahu akbar ẹjá wí jama Allahu akbar Allahu akbar ẹ̀mí èló nìyẹn ẹ̀mẹ́ta subhana allazi sakhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun ìtumẹ̀ torí àsìkò wa ọlọ́run ló tóbi jù ọlọ́run ló tóbi jù ọlọ́run ló tóbi jù mímọ́ fún ọlọ́run ọba tó ṣe nǹkan gùn yìí nírọ̀rùn fún wa ipa àwọ̀ ọ̀ka o ọ̀dọ̀ ọlọ́run láti padà sí o òyìn náà ila rabbina lamunqalibun. aláhùnmá tó bá jẹ́ tèmi àjò ní tó fi kún ni pé aláhùnmá ìwọ ọlọ́run ọba inna nas'aluka fi safarina hadha al-birra wa taqwa ìrìn àjò ta fẹ́ rìn yìí afẹ́bà fi oore síbẹ̀ báwa fi bẹ̀rẹ̀ ọlọ́run ọba síbẹ̀ wa min al-amali mọ́jì ó mú wa rí bínú wọ́ọ́lọ́ Allahumma ìwọ́ọ́lọ́ ahawwin alayna safarana haza musa sí ìrìn àjò yìí nírọ̀rùn watubi anna bu'da kí wọ́ọ́lọ́ ọba Allah kọ́ mọ́jì á mísì ojú ọ̀nà sẹ́rí ìbàdàn sáàmà láti mọ̀ pé ìbàdàn sí àbí èkó sí ìbàdàn bóyá one and a half hours àbí kíyàn wá rin ìbàdàn àmì kí orin èkó sí Ìbàdàn ní wákàtí mẹ́fà fẹ́ gbọ́ ṣẹlẹ̀ rí ó lè jẹ́ traffic nọ́fà ó lè jẹ́ igi kan ní òwò sójú ọ̀nà ó lè gbé táǹkà kan ní òṣùwò ó lè jẹ́ mọ́tò kan ní ọmọ jóná ó lè gbé accident láka lọ́sẹ̀lẹ̀ ẹ wà kú ń bí lágo mẹ́fà àárọ̀ ẹ sì dé Ìbàdàn lágo mélòó jẹ́ mọ́ ẹ lágo kan ọ̀sán bọ́ọ̀dù ni pé ntí ó jìnnà kádàáwó sì sọ ọ́ di tó tó jìnà mọ́yàn lọ́wọ́ nígbà míì èèyàn sì máa sọnù tí wọ́n ní ẹgbà bí ẹbá ti gbà bí ẹjà sí bá dánsì lẹ́bàṣà ń lọ lẹ́bàṣà ń lọ nígbà ilẹ̀ bá já sọ́dọ̀ ọkú tọ́nu ẹwà òpin ibùladé wàhálà ni anamisa sálà wọn wàtò wẹ àná bóòdà gbogbo tí ó kọ́ sí ti ìrìn àjò tó easy tọrọrùn tí ó jìnà tí ó fi wá di tí ó jìnà rẹpẹtẹ tá a máa wá dá múnú gbó ọlọ́mọsà gbé nínú ìrìn àjò yìí torípàtà ìbánu gẹ́gẹ́gbọ̀ ọ̀nà kan náà ni wọ́n wè náà ni tí wọ́n sọ fún pé kìnìún ń bẹ lójú ọ̀nà o àbáwọn ayákìlá amúrọ̀bá ti wọ́n bẹ́ o sẹ́ẹ̀ níbẹ̀ nugbó ẹ̀kan mọ́nà ọ̀nà àkọ̀rọ̀dú ni bátúndé lọ́wọ́ tó sọ fún yín pé à Ìbàdàn lẹ́ lọ ẹ padà sí yànàpájà o tí yíwa ni irú àdáwò rìn àjò làwá kan yìí wàláhì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ anábì àwọn abẹ́lẹ́ wọn bàbẹ́ wọ́n tu rẹ̀ ìrìn àjò tí ọwà tó jòkó tẹ́ni bú tó wá fẹ́ sọ́dọ̀ lórí bú àbí ìrìn àjò tó rìn ìgbà tó fi wẹ̀ ẹgbẹ́ rẹ̀ báyìí lọ́bá rí pé àwọn agbanipa àwọn àwọn tí wọ́n mú ni ń bẹ̀ àwọn wá pamọ́ fún wákàtí mẹ́rin wákàtí márùn ọjọ́ mẹ́ta mẹ́rin ọwọ́ lẹ́yìn ọjọ́ karùn-ún wọ́n ní àdúrà yìí náà ti ṣiṣẹ́ fún wọn àwọn àdúrà ọ̀daràn mi ò tún máa ṣe ẹ àmì àmì nígbàtí ọ̀hún ní lórúkọ Jésù kí ló kọ́ pẹ̀lú ẹ̀ alọ́lẹ̀ ha àdúrà náà tá máa káwọ́ nípàdé àdúrà náà lẹ́bìnrin aláwọ̀ anta sa'ibu fi safar anta sa'ibu fi safar wọ́lọ́wọ́n ọba ìwọ ni mo fi ìwọ ni ọwà pẹ̀lú wa nírìn àjò àsùn kankan mára àsùn anta sa'ibu fi safar ìrìn àjò wa yìí wọ́lọ́wà pẹ̀lú tó sì máa protect wa àwọn oníkan mi máa wò wal khalifatu fil ahli wọn náà látún wá fi sílé tí oró lédè wá mọ́jàbúrò sọ́mọ́ mi mọ́jàbúrò sí ìyàwó mi mọ́jàbúrò sí dúkìá mi ò títóbi ọlọ́run ọba tí mẹ́lókè sẹ́mà òun ní ń sọ́lé ní tó ń sọ àwọn tí ń ṣe kíni àwọn tí ń travel Allahumma wọ ọlọ́run inni a'udhu bika min wa'sa is-safar gbogbo wàhálà àrìn pátá mọ́jìnrí kan bẹ̀ wọ́kà ábàtìl manzori lẹ́yìn náà ìríkùrí lérí ìrìn àjò wọ́n jẹ́ àárí bí kẹkàn bá àgbàrẹ́ jẹ ẹyẹ abẹ́kàn rí àwọn èèyàn tí wọ́n yọ̀bọ̀n tí wọ́n ń bọ̀ táwọn pé ìríkùrí lè yan rí yẹn káàbàtùlù máa ń dọ́rin nìyẹn àbáwọn èèyàn bú wọ́n kàn yọ síyàn lógìgì wọ́n jẹ́ àárí wàṣú ìlú mọ̀kọ́lọ̀bì wọ́n wá já padà wálé pẹ̀lú ẹkún fìlìmáàlì owó wa tí amúdání àtẹ̀yẹ́tọ́ wà ń lé mọ́jà rí bàdúnjẹ́ ń bẹ̀ wọ̀lẹ̀ ahàlì àwọn ará àwọn ẹbí wa tá a fi lé mọ́jà bá bàdúnjẹ́ lára wọn tá a bá délé ẹ àdúrà wo lọ́wọ́ comprehensive tó tó àdúrà tán sọ. àmọ́ sítádẹ́lì ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ọ̀ká ọ̀ká ọ̀kan pé èsì ni mùsùlùmí níwá àdúrà wa ọ̀ká bọ́bá ti ń lọ tráfìn lẹ́mú dání wọ́ọ̀ka àwọn ọmọ náà ká ọ̀yẹ́ tàbá wa darí àwọn ọmọ bọ̀ láti ìrìn àjò abiduna li rabbina hamidun lẹ́yìn pàtàkì wákà ilé ìtàn àti wákà ìtì mọ̀sán oná wà ní citadel a padà sí ilé báyìí àtúbà lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ nínú àjò èyí tá a mọ̀tẹ́ tá a mọ̀ ajé ẹrúsìn fún ọlọ́run a sì dúpẹ́ fún ọ lérí bó ṣe sọ wa lọ tó tún sọ wa bọ̀ tọmọ pé wọ́n ti fún ọ ní tiẹ̀ kọ́dà bídíà ní ọ̀jẹ̀ nínú mọ́tò kí wọ́n ní ẹ̀lúkọ̀ eh, jésù kẹ́ni kọmọ wá ní àmì àbí kọ́ ní ebí ìbádùá mọ́tò wò ní bọ́sùn àgbà ẹ̀jẹ̀ ẹ eh, mọ́tò wò ní sọnù eh, igbó ní dọ̀nà máa dẹ́fà lọ́wọ́ ìgbà tó fi parí àdúrà rẹ̀ wọ́n ní lórúkọ jésù ọwá sàmì tí tẹ́tí bá ọ àwọn ní bísímillah àbí òun ní lórúkọ kíni lórúkọ yínsá sọ́wọ́dù ara wọn ṣe yínsá lè sọ́yàn ọwọ́ ní ìbádùá náà wọ́n ṣe ìsìlámù rẹ̀ ò sí kúnná ọ̀dọ̀ wọn ní ṣe ti wọ́n ṣe ti àwọn ní kìrìsìtẹ́nì tán ẹwà ní jẹ́ àfà ẹ̀yìn náà ẹ̀bù ọlọ́dúnwà àbí sẹ́yìn ẹ̀wọ̀ mọ́tò ìròrí mo sì tún wọ̀ kan ní bí ọ̀sẹ̀ mẹ́ta sísìn oye ní wọ́n ní àfà ẹ̀yìn náà fún ọlọ́dúnwà mo sáwọn wòrán tèmi ni tí wọ́n màdúrà tó yẹ kí wo ṣe wọ́n tó jẹ́ muslim wọ́n máa wá wí katakata yóò máa ní làkàdíjà kùn lọ sí lùmínà fùsùn làkàdíjà kùn ó ní àkàmbẹ́ àwọn ni ebi yọ́dá ti sàdúrà kan nídìí bẹ́ẹ̀ tí mọ́tò bá ti sí àdúrà tẹ́yọ kọ́ọ̀kà mú bọ́nú kọ́ọ̀kà fún rẹ̀ níwọ̀n nìkan oye tọ́bá ti dára àwọn yòókù létí pé ẹ̀ náà má gbàgbé àdúrà ìrìnàjò yín o tí ọba sì máa ó fún ní fóònù rẹ̀ kọ́ọ̀kà ń bẹ̀ eléyìí ni sunna ojú sálà muhammad sallallahu alaihi wa sallam tó èyàn wá lọ wọn á invite yẹn pé lágbájá wà gba sẹ́ndì kan tọ́ba dé ìlú tó dérí sọ ma pé iṣẹ́ náà lọ wá jáde ọwá dé ìlú tó dérí àti kọ́mpìnì tó dérí àbágbègbè kan tó dérí àdébì tó bá ti débì kan tó dérí sáde ọlọ́run o àwọn aburú bẹ̀ wọn ò ní sí ẹ o kí lọ́wọ́ wí lẹ́ẹ̀mẹ́ta a'udhu bi kalimati llahi tamma min sharri ma khalaqa àdébì tó yẹ bá wí lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ lam yadurruhu shay'un hatta yartahila min manzili dhalik ọlọ́run ọba àlá kò ní jẹ́ kí nǹkan kan fara ní títí tí ó fi kúrò ní ìlú tó yẹn àbí agbègbè tó yẹn èyàn lè wí téèyàn bá wà láàrin ìlú náà téèyàn wá lọ bìkan tí yóò máa gbébẹ̀ tẹ́lẹ̀ especially àwọn tá a ní ṣe pẹ̀lú site bricklayer carpenter ọkàn dé site ọkàn mọ́ àmọ́ ọkàn kan bẹ́ẹ̀ ní ìdí kan lé ọmọ kan àwọn kan ni wọ́n ń gbé ibi tó wà ohun tó fẹ́ máa kàn kan lé lórí àwọn àlùjànnú torí inú àwọn ilé táwọn àlùjànnú máa ń gbé ilé àkọ́kù uncompleted building wọ́n máa ń gbé bẹ̀ inú gbó wọ́n máa ń gbé bẹ̀ àwọn ahéré wọ́n máa ń gbé bẹ̀ ẹ̀yìn ìgbà tó bá ti má gbàgbé láti ṣàwọ́dọ̀ bí kalimati láì tààmà ní sharri ma lẹ́mẹ̀ẹ́ta tó fi kúrò lágbègbè yẹn aburú kan oníṣẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú àwọn iṣẹ́ tí ó yẹ ká gbàgbé àwọn tá bá l'opportunity ẹ̀ ọ̀dà púpọ̀ lẹ́yìn ìgbà tó rùn bá ti yọ ká máa ṣe salatu duha ẹ̀jẹ̀ súnà mọ́ akẹ́dà ni anábì ò lè má ṣe lójúmọ́ kọ́dà bá dábàá travel bí náà fílẹ̀ òṣèjọ́ àyàn tó tẹ̀ bá travel anábì má ṣe duha lákà méjì lákà mẹ́rin lákà mẹ́fà lákà mẹ́jọ èyí tí pàrẹ̀ bá ká láti ìgbà tóòrùn ti yọ títí tí zóòrì ó fi kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tọ́wọ́ ti kù díẹ̀ tí wọ́n kì í zóòrì àsìkò tó wá ti sékìní ó ti tán ẹ̀yìn ìyá wa ní ṣọ́ọ̀bù níbi iṣẹ́ wọ́n mọ àwọn olówó ńláńlá tó jẹ́ mílíọ̀nìyà ńláńlá tí mo fíṣítì rí tí mo rí pé wàláhì kò bọ́ mọ́ wọn lọ́wọ́ rí ó sì ń kọ̀ǹtró bílíọ̀nù sọ̀rọ̀ pé kọ́bọ̀ọ̀sì ni wọ́n ń kọ̀ǹtró tó ṣe dùn wa bílíọ̀nù wọ́n sì wọ́n sì gbogbo àlejò tó bá fẹ́ dá lóhùn yóò sọ pé òsán àṣẹ dákun mo fẹ́ sáré ṣe dùhà ìṣòro aka méjọ rẹ̀ àbí mẹ́fà àbí mẹ́rin lọ́sẹ̀ máa dáwọn yẹn lọ níjọ́ kan mo wá sọ mo wá ń rà àwọn kan mo ní nígbà tí ẹni tí ẹ fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tí ń ṣe dùhà èyàn tí ẹ fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ fẹ́ ọ fà yé lẹ̀ fún dùhà èyí wá jòkó lẹ̀ wá kọ́kàn yín kúrò lára Allah ẹ wá kọ́kàn yín sára alájì tẹ́lá láfíà ó wà ń ṣọ́ọ̀bù rẹ aago mẹ́wàá aago mẹ́sàn-án àbọ̀ láka méjì ó ti tó láka mẹ́rin ti tó ọ̀ ń dájọ́ síwájú ọlọ́run ká má gbàgbé níbi iṣẹ́ gan ẹlòmíì lọ́pọ̀túnítì kó ṣe níbi iṣẹ́ kò ṣe ní àmọ́ tó wá ní kan bá gbọ́ láàyè tó náfìlà ni wọn ò gbọ́ láàyè ni ọlọ́run ti rá nìyàn rẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé àwọn wàhálà tí ma báyàn nínú ayé ṣẹ́rí bá ṣe wáyé ẹjí ń sọdọ́dọ́ fún láàrọ̀ kò sẹ́nì kan tí ó máa fèsì challenge ẹyọ kàbí méjì nínú ayé iṣẹ́ tá ń ṣe táà fi ń jẹun yẹn a máa fèsì àwọn challenges iṣẹ́ ọwọ́ ni o iṣẹ́ oṣù ni o iṣẹ́ ìjọba ni o gbogbo àti challenge bá ti bá ọ lẹ́nu iṣẹ́ mọ́jẹ́ nìkan sọ fún ọ pé òun fẹ́ mú ọ lọ́dọ̀ pásítọ̀ àbí òun fẹ́ mú ọ lọ sí ibi ìṣọ́ kan àbí kọ́ sàlátù kan àbíkọ̀ wà lè rípa fún jálàbí kan tí ó fi wá sọ́dọ̀ lórí ibú ẹni challenge tó bá ti ń fèsì ibi iṣẹ́ ní tí wọ́n máa jáde lẹ́nu rẹ jù tọ́lọ́ Allah fi sọ ìṣòro yẹn di pẹ̀tẹ́lẹ̀ fún òun náà ni yá hayyu yá qayyum bi rahmatika astaghith wọ́n ní gbogbo àti nǹkan bá le tó wá difficulty tó bá ṣẹlẹ̀ fún Rasul tí wọ́n fẹ́ ṣe nǹkan kí wá le láti ṣe Rasul yá hayyu yá qayyum bi rahmatika astaghith anábìrin ti wí fúngbà díẹ̀ ọlọ́run dẹ̀ ti ṣe nǹkan yẹn náà òun wà kan o la hawla wala quwwata illa ọ òun ṣe nǹkan kan o lè jẹ́ mọ́ṣẹ́ nǹkan ní dọ́ọ̀lá mú tó ń lágún yọbọ yọbọ wá sí ẹni ya hayyu ya qayyum bi rahmatika astaghith ní ti wí dóbi méje mẹ́wàá mọ́kànlá ọlọ́run kan darí ẹ̀ ọyá tẹ̀ báyìí ọyá ṣe nǹkan báyìí ọwọ́ rẹ̀ pé o lè ṣe nídìí bẹ́ẹ̀ àdúrà yẹn ká má gbàgbé èèyàn wà ní ọjà látàárọ̀ náà ni kò wá tà nítorí dáa dùn ní pé kọ́ má dákẹ́lẹ́ ní tí wọ́n máa ṣe astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh kó sì má dákẹ́lẹ́ ní tí wọ́n máa ṣe la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. lẹ́yìn náà tọ́bádà ti kò zó gbogbo tá a bá ń ṣe kálẹ̀ kírun iṣẹ́ tí ọba jẹ́ kírun iṣẹ́ yẹn ọ fẹ́ já àkóbá fún ọlọ́dọ̀ ọlọ́ ó kì zóòrì ní jama tó bá jóbìnrin yóò dá kíkún rẹ̀ tó bá wù lẹ́yìn náà sọ̀látọ̀ àṣírí sọ̀látọ̀ àṣírí yìí ó yẹ òun wá máa nira fún wa lójúmọ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ aago méjì mẹ́ta alákòómiṣẹ́ ọ̀pọ̀ wa aago márùn-ún rọ̀lẹ́ làwọn kí àṣírí ẹlòmíì yóò dé láago mẹ́ta àbọ̀ ó mọ̀ pé àṣírí kù thirty minutes yóò wà lóun fẹ́ lọ lè rẹ́jú sọ̀rọ̀ kan fẹ́ máa mọ̀ láì kírun àṣírí yìí àsìkò àti yìí lásìkò tí gbogbo ọlọ́jà máa ń pétò àwọn èèyàn darí iṣẹ́ bọ̀ wọ́n tún bá wọn ra mélòó méjì kan ilẹ̀ máa ń túbọ̀ ọlọ́ni habibu alasọ́láwà ọlọ́ni ṣàkólé kan lérí gbogbo ọ̀run yín wọ́n sọ̀lá àtìlẹ́ òṣìṣọ́ especially ìrún àṣẹ anamisa lọ́la àṣọlá anamini máa ń fa àtẹ́tù sọ̀lá àtàlẹ́ àṣẹ ẹni tí ìrún àṣẹ bá ń bọ́ fún faka anama wutra ahlu wa maluhu ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí àdáwò bá gbogbo àwọn ọmọ ẹ̀ àti gbogbo pọ́fàtẹ̀ gbígbà tí èèyàn wọlé gbogbo téèyàn fi ń jẹ́ èèyàn láyé èèyàn rí tó ti parun tó ti jóná àwọn ọmọ ńkọ́ wọn làwọn ọmọ náà ni wọ́n ti kú sínú lé àwọn ìyàwó ńkọ́ wọn ni wọ́n ti gbogbo wọn wàhálà ti bá wọn gbogbo wọn àdáwò ti bá wọn àdábì ni ẹni irun á sì bá bọ́ fún ìṣesí rẹ̀ kò yàtọ̀ sí ìṣesí ẹni tí ọlọ́wọ́n ọba aláàgbà ọmọ àti dúkìá ẹ̀ lọ́wọ́ ẹ̀ nínú ẹgbà wákà bákọ̀dé hábitọ̀ àmàlù àdábì ni iṣẹ́ rẹ̀ bàjẹ́ wájú ọlọ́ asiri ẹjá sàkólé kan lérí ẹ̀ tábà tí ń darí ibi iṣẹ́ bọ̀ káyà mọ́sálásí ká tó máa lọlé ọ̀pọ̀ wa ó di léni ẹlòmíì òsè ní kí máa ó di magrib ọlọ́mọsẹ̀ sànú wa àwọn ọ̀run wa lẹ́yìn asiri ṣẹwárí àsìkáàrù ta kà lẹ́yìn fájírì yẹn lẹ́yìn àsùbá yẹn ìgbà tí wọ́n bá ti kí asiri tán òun ti end ọlọ́run ó ti lo protection of Allah ìsọ ọlọ́run látẹ̀yìn àsùbá di kíni bí asiri ta tó wá káṣì tán ó tún ka askaru míì nínú citadel yẹn prayer twenty seven ó tún wá ka prayer twenty seven lọ́wọ́ nínú citadel ó tún wá ka àṣkárù wa yí àárọ̀ padà sí ìrọ̀lẹ́ ibi tó ti ní ọ ó wà ní to torí pé tọba ní àṣìbáná yìí tọ́rọ̀ ni pé nísìn tó ti jẹ́ pé àwọn tí wọ́n ń ṣètò yẹn nínú fortress wọ́n ṣàyẹ̀ láti bracket wọ́n kalẹ̀ mọ̀ pé tọ́ba dọwọ́ rọ̀ lẹ́ àmùsẹ́yìn náà làmọ́ ṣe kí ni wá àmùsá ni mọ́líkù lillah ọmọ change àwọn kìíní yẹn ètò bẹ́ẹ̀ ni pé tó àti tó dèrò ọ̀lẹ́ báyìí gbogbo ní ti ń bẹ́ẹ̀ lé ayé nínú ọlá ó sì wà lọ́dọ̀ ọlọ́run náà kò tí ì kú mbẹ́ ọlọ́run tí ì kú láyé ẹ̀ oore náà àtọ́lá náà sì tí ì kú lọ́wọ́ ọlọ́run èyí tó bá wá kàlẹ́ o sí nìyẹn òun ló lò tó fi dàsùbà àjọ kejì ju oúnjẹ àtomi lọ torí pé oúnjẹ àtomi àsìkò díẹ̀ ló fi jẹ́ bọ́tí gbogbo àsìkò rẹ lóníbùkátà ọlọ́run ìdáàbòbò ọlọ́run lásán èyí lè rí nǹkan kan ó lè gbọ́ nǹkan kan èmi ó sì ọ̀kan nínú àwọn àgbàdájọ́ nínú Riyadh ní Saudi Arabia láìpẹ́ nínú àwọn àgbàdájọ́ ọ̀rọ̀ yìí tó bí ọdún mìíràn bí mẹ́fà méje ń sìn ó sì ń lọ síbi iṣẹ́ àfágbani àfágbani ń sì ń lọ bí iṣẹ́ ń lọ sí court ń lọ sí ayé rẹ̀ ó sì ń sàn àwùjọ bìláì nínú ṣètò ọ̀rọ̀ jì títí tó fi wọlé àwọn èèyàn sáré pé ń sàn àwùjọ bìláì nínú ṣètò ọ̀rọ̀ jì létà lọ́wọ́ pé ọ̀kan náà àwọn àgbààgbà fà nínú àwọn àfágbà ipe àdéhùn kan ti bá òun láàárọ̀ yọ̀ wọ́n wá bí kí ló dé ó ní bóun ṣe kú nílé bóyá wọn ti ka kìrìtàwé ó ní ṣètò àwọn gbé wá sí òun lẹ́mìí pé gbogbo ohun tó ti dá lójú nínú ẹ̀sìn wípé irọ́ ni afágbà wọ́n ní àwọn òbílà ó tún ní ah, àárín mọ́ta tán rẹ irọ́ ni ẹ̀dákun tí wọ́n bá lè sún múyàn ṣé ọ̀kan tó yìí wọ́n sì wá bẹ̀rẹ̀ sí serúkẹ́yà fún àfa aláṣẹ wa balẹ̀ àlìjànnú burúkú ìwọ́n ṣe kí ni lọ́ba sálọ ìwọ́n tẹ̀ sáfà bóòlù ẹ̀sẹ̀ fẹ́sẹ̀ rẹ̀ èyàn kan lè máa wàkíwà lágbàjá ìṣẹ́lá ìtẹ́lẹ̀ ọkàn mọ̀ sí dáadáa ẹ̀sẹ̀ burúkú tọ̀ ọmọ ṣẹ̀tẹ́lẹ̀ yóò kàn wá sí lẹ́mìí kọ́ máa ṣe ìṣẹ́lá ìṣẹ́ bọ̀kẹ́tẹ́ wá ti tara bọ̀ àṣírí ẹ̀fẹ́ tú nìyẹn orí ẹ̀fẹ́ burú nìyẹn o nídìí bẹ́ẹ̀ àsìkárù wa nírọ̀lẹ́ ká máa fi ṣeré o tábà tó wá kà àsìkárù yẹn tán àwọn adarí padà lọ sílé àbí tábà ti wọlé ẹ̀rọ màjá gbàgbé láti tún sáde ọlọ́run àwọn àlùjọ náà wọ́n ti tún dún léde wá anábì ní ẹ máa ní bisimilahi wàlá jìnnà ẹjẹ́ àwọn ìjọba wa bisimilahi kharajna wa ala Allahi rabbina tawakkalna pẹ̀lú orúkọ ọlọ́run ọba ìlà fi wọlé pẹ̀lú orúkọ ọlọ́run la fi jáde láàárọ̀ tẹ́lẹ̀ àwa gbára lé ọlọ́run ọba wa tẹ́bá ti wí tẹ́bá gbogbo àwọn àlùjọ náà bú tẹ́wà nulẹ̀ wọ́n máa jáde wọ́n máa jáde agbára ọ̀tọ́ran ìsúná làdúrà oògùn nígbà wọ́n fẹ́ ti protect ààrẹ kúrò lọ́wọ́ èṣù àtàwọn ẹni èṣù èṣù gan lódògúnlẹ̀ wa ma kafara Suleiman walakinna shayatina kafaru yuallimuna an-nasa sihra ẹni tí ń kọ́yàn lóògùn tí wọ́n ń hun oògùn gan ipe ẹmú atari pẹ̀lú atajọsí ẹmú papọ̀ ẹwà fi ra òrí èṣù gan ló manufacture ọwá fẹ́ wọ́sọ̀ ọwá tó ń fèsù wá ìsọ sọ pé ipá rẹ̀ ti ká ọ àwọn product ṣetán ó tiẹ̀ ló fi ń protect ara ẹ̀ kó lọ́wọ́ ṣetán àṣírí ogun rẹ̀ ọlọ́run wọ́n mọ̀ yẹ̀zẹ̀gẹ́ nàkà bí ṣètọ́ ní nẹ́sìkún fásitàìl bìlá ọlọ́run ànábì tí ṣètọ́ máa fẹ́ kọlu ọ fásitàìl bìlá títí sábì ọlọ́run ọba tó dá èso tó ní kàfàlẹ́rì tàbá ti wá fẹ́ jẹun tàbá darí lé kí látún ṣe bisimilá tàbá jẹun tánkọ́ alihamdulilá tàbá wá fẹ́ sùn níparí ọ̀rọ̀ mi ọ fẹ́ bọ́ sínú àgbáńlá mi nìyẹn ọ̀fẹ́ bọ́ sínú àgbáńlá ayé mi ọwà lójú ayé tẹ́lẹ̀ yìí páàrẹ ọ̀ká àwọn ẹni èṣù àtàbúrú ayé kátẹ́wá pígbà tó sùn dákun mọ́mọ̀ sùn mọ́mọ̀ sùn yakata mọ́mọ̀ sùn mọ́mọ̀ jábúrú sí ọ wọ́n ń gbà yàn lójú lójú ọrùn téèyàn ó sì rí àmì rẹ̀ tó bá jí ẹ̀rírí tí ó pọ̀n síbẹ̀ wọ́n gbà ní ojú lójú ọrùn sẹ́ yóò sì rí àpẹẹrẹ rẹ̀ tó bá jí wọ́n fún yàn ní nǹkan jẹ lójú ọrùn jẹ̀má tí ó sì máa sàárẹ̀ tó bá jí èsù náà ni ó mú wa àjànú burúkú náà wọ́n rán sí yàn àpèpá ń bẹ títí máa mú yàn kọ́lọ̀ sọ níbẹ̀ wọ́n rán èsù sí yàn sí gidi gbogbo àwọn aburú yẹn nígbà ní òsì ó ti pe kọ̀ọ̀rán rọ èsù máa wá bá yàn lójú oorun nígbà míì máa wá fún rẹ̀ nígbà míì wọ́n máa rán fi ní bá fẹ́ sùn gbàgbé kẹ́ẹ̀ka la ilaha illa kẹ́ẹ̀ka délẹ̀ tẹ́ bá ka ọlọ́run wọ́n fún yín ní kan tí ó yín tí lè yọ́ ma wá sọ yìí níbi jama níbi aburú ti ń bọ̀ ọwá ní ọ̀sá burú orí àwọn gbòdògbòdò lẹ́nu géètì kan ọ̀wọ́n á mà pé kíní kankan ni wọ́n fẹ́ kó sé kíní kọ́ wọlé wọ́n ní rẹ̀ ń bèrè máa ṣe wọ́n fẹ́ máa sọ aburú ti ń bọ̀ ni dídò màláyíká ní gbèrè yẹn ló já ń bẹ kọba ọba tí wọ́n ka kùrìsí ìta ọwà tẹ́wọ̀ rẹ̀ ọfì atẹ́gùn sí wọ́n ti fatẹ́gùn sí ọkà kúlù wàláhù ahad kúlù àwọn tó bẹ̀rẹ̀ bín falak kúlù àwọn tó bẹ̀rẹ̀ bín náà ọwà fẹ́ra eré rẹ̀ ojú rẹ̀ àti ọrùn rẹ̀ àtàpá àtọwọ́ àtẹ̀ṣẹ̀ àti bí tọ́ba kálára rẹ̀ ó tún ṣe lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ànábì ní gbogbo ohun tí máa fa burú sèèyàn lójú oorun wọ́n máa dòrìká rẹ̀ ni wọ́n ní lọ́dọ̀ rẹ̀ eléyìí lágbára ju weapon eré àti géètì wa lọ àti bọ́gláàrì wa ah ọlọ́mọdé mọ́ra aburú sí wa wọ́n náà ló ti géètì ẹ fún rẹ lórí fún rẹ wọ́n nìkan ọmọ yọ bọ́gláàrì yóò sì máa yọ pé malam wọ́n náà nìkan yọ fún rẹ lọ́ba yọ tákàwá wọlé bọ́ọ̀ bá sì yọ ọ jẹ àwọn aláburú mi wọn àwọn èjá gẹ́ẹ̀tì ẹni tó wà lé náà ni ó sì kẹ̀ wọ́n kàn ní sí sọfẹ́sáyé sásì fúnlẹ̀ ni ó sì tí wọ́n máa sọ fún ẹ̀kọ́ máa transfer gbogbo mílíọ̀nù ṣe rẹ̀ ní sísínú àkáǹtì tí ó sì máa tẹ̀ pẹ̀lú eré àwọn lọ ní bùkátà sọlọ́n ẹ̀dá gùtùrù sọlọ́n ọba àlùwúdìdù yẹ̀wò mí ẹni wọn bá ta kàrí tó bá dé pé lẹ́yìn bá ń ṣe lójúmọ́ pẹ̀lú ìyọ̀ǹda sọlọ́n ọba wa tó sì tún kọjú mọ́ṣẹ́ rẹ̀ tó fi ń jẹun méjèèjì papọ̀ ní o pẹ̀lú ìrọ̀dá ọlọ́run bá ó ti tó fún ọ kátó wá pa àwọn àdúrà mìíràn tó pọ̀ eréṣiríṣiríṣi àmọ́ ẹnu sókísókí ti tó wa mo wá bẹ̀lọ́n fún wa lọ́kùnrin wa lóbìnrin wa kọ́lọ́mọ́sà burú ṣe wá o lílọ bíbọ̀ wa kọ́lọ́mọ́sà jẹ́ ọmọ jásí rọrùn ìgbà wa lẹ́rú kọjá ayé wọn nítumọ̀ alìkìyàmọ̀ wa wa bihamdika ashhadu an wa atubu